Christmas Eve so ti tọ́ iná yẹn oh you're blue okay you on it already Christmas Eve good evening Merry Christmas Merry Christmas I wish you a Merry Christmas I wish you a Merry Christmas I wish you a Merry Christmas and happy new year in advance. I wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year in advance. <laughs> Ọmọ mi ò wọ́n pé ògo jù sílẹ̀. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Tolu, open to the book of Luke. Open to the book of Luke. Open to the book of Luke. Luke chapter two. Open to the book of Luke. Luke chapter two. Oya Luke chapter two. Oya Luke chapter two. Oya Luke chapter Eh? verse um, verse thirteen to 14. Yes, Luke chapter two. Oh yeah, Luke chapter two. Read for me. Um, <clears throat> suddenly, a great company of the heavenly hosts appeared with the angel. A great what? A great company of the heavenly hosts. Heavenly hosts. Oh my God. Oh yeah. <clears throat> appeared with the angel. Appear with the angel, okay? Praising God and saying. Praising God and saying. Glory to God. Glory to God. In the highest heaven. In the highest heaven. And on earth, peace to those who his favor. Peace be unto those that the favor rests upon, isn't it? Yeah. Hallelujah. <laughs> Merry Christmas, everybody. Merry Christmas. Merry Christmas! Merry Christmas! Christmas Eve. Merry Christmas. Let's pray. Let's pray. Let me put this one here. Tolu, give me one stand. One stand. Hey, even got this one, oh, this also can do one night stand. Huh? Oh. <laughs> this one, stand. wá ṣe merry christmas sí gbogbo àwọn olólùfẹ́ wa sí abúfẹ́ ṣe just say hello, uh, merry christmas to everybody. Where did you put them? Hmm? Where did you put them Did I put one? What? Okay. Make sure no, it doesn't mean. Merry Christmas to you all. Merry Christmas to you all. Thank you. <laughs> Merry Christmas. Heavenly Father, Bola Folajade say thank you for this moment, for this hour. I worship you, Lord. There's nobody like you. It's to where not to south. In any condition, he said we should open our teeth and praise your name. Ọlọ́run on, ṣé, you are going to read it again You read again Luke chapter two verse thirteen to fourteen. Father Lord Bola said, thank you on behalf of all my well-wishers, on behalf of all my people. We say thank you. Even Sarah said thank you for today. We worship you, Lord ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ẹlẹ́dàá ẹ ṣé aṣẹ̀dá ẹ ṣé ọba tó dá ayé àti ọ̀run ọba tó mọ̀gbọ́ tó sì lè ṣe ohun gbogbo ògbèjà kẹrù opo níjà ọba mi tó máa ń jà tí òkì ń yẹ bí ọba tí òkì ń gbẹ̀bí fáráì tí òkì ń gbàre fẹ́lẹ́ bí kábíyèsí ọba tó tó fún mo yìn lógo mo ṣe yín lọ́ba o gbọ̀pẹ́ gba ìyìn gbọ̀pẹ́ gba ìyìn gbọ̀pẹ́ gba ìyìn gbọ̀pẹ́ gba ìyìn Lord we appreciate you for everything we say thank you a fẹ́ lọ nínú ọ̀rọ̀ rẹ o ọlọ́run bá wa pàdé ní short word Please minister to us. Bless us. In the name of the Father, the Son, and the Holy Spirit. So shall it be. In Jesus' name we pray. We shall grow. In Jesus' name we pray. Amen. You are welcome to this platform. Bola Falashade is my name. Okay? The mommy of Sarah Adebukola Toluwadimi Jesu tó fún mi. Merry Christmas to all of you all. So today is uh, tomorrow. Today, some people already in Christmas 25th. But in Canada right now, and also in Nigeria, we are still uh, 24. That's tomorrow is a Christmas day. And funny thing is that a country I reside, that's Canada, my country, my second home. My second home is what? Is I mean Canada. You know this red and white. I mean red and white is Canada. I mean is um Christmas flag. Although many color go with uh, even gold, silver You understand? Silver, you know, some people this Christmas period, they use silver. So silver go very well on Christmas day, okay? I mean, Christmas season from December, you understand? But funny thing and surprisingly is that my country, this our country, my country, this my country, the prime minister of this country was born a day, the same, cherry, the same dates with Jesus Christ. <laughs> the country, my country here, the prime minister shared the same thing, and many people like that. Okay, other Bible said um, a lot of people are going to face a lot of tribulation in this world, but which you can't look at Ṣẹ́gun ayé inú inú tàṣìwà inú Canada mi ó ti yé kò síbi kankan tó jẹ́ ayé yìí under the under the heaven we have a lot of the same thing but different different it now depend of the way you handle your crime this in the system you understand me so you are welcome to this platform Bola Folashade is my name once again mama Adébùkọ́lá adarapẹ mama Adébùkọ́lá mama toluwa ni mi Jésù tó fún mi ayọ̀ mi dé mo rọmọ mi dùn gan ni so I greet and I hail everybody so let's quickly read my daughter will going to read for me again that's just Matthew I mean money Matthew the book of Luke look at me and look and look at the Bible verse Luke chapter two from verse 13 to 14. Let's read. Go and read. Oh, yeah, read for us. Suddenly, a great company of the heavenly. Suddenly, a great company in heaven, right? Of the heavenly host. Heavenly host. with the They appear. I pray for myself as you are reading, Sarah, and those of you listening to me under this voice. I pray the hosts of heaven will visit your home, my home, my life, your life, with miracle in the name of the Father, the Son, and the Holy Spirit. Okay, read on. Continue. Okay. Praising the God and saying, Glory to the God in the highest. Heaven. Yeah, they are praising the Lord because something about to happen. You understand me? And when wonder, when a special child about to be born, you know what? Heavenly what hosts, they praise the Almighty God. You understand me? They praise what? Almighty Savior continually. Glory to God in the highest heaven. Glory be to God in the highest heaven. This day was recognized by God and it was ordained by God according to Bible. Continue, darling earth peace to those who his favour. and on earth peace peace oya mú gbọ́. peace to those on whom his favor rests. peace unto those where the favor of God rests. I pray, Lord, let your favor rest upon me. No matter what, let your favor and power rest upon me. Pray, O, oh. use that prayer. I have a dream about a celebrity about one celebrity the name of the celebrity is Tony Ayimaku I have a dream about him I mean sorry about her serious and the dream appeared to me twice the first one the first day was on it was on is it Thursday stroke Friday and another one stroke Saturday stroke uh, these days <laughs> Yes, I have a dream about her. And the Lord has been showing me a lot of wonderful things, but these days you don't tell things, you pray more about things that you see. Okay? So, just pray that God let your blessing rest upon me. As the blessing of God, the favor of God, rests upon Jesus, rests upon the mother, They were favored, the family were favored. The whole city where Jesus, a whole country that Jesus was born, was favored. You understand me? Simply because of they are favored before, but when the anointing of favor rests upon that family again, increase the favor of the land. Lord, let your favor rest upon me. Maybe you have not encountered favor before. Lord, let your favor rest upon me. Father, release your favor upon me. Lord, release your favor. Àlá tí mo lá yẹn mi ò lè sọ, ṣùgbọ́n mo ti gbàdúrà kò dẹ́ ń So, and uh, you know, I'm been for a long time. It's not a bad dream. It's not a bad one, but uh, you know, I don't know. I don't know what me. mo nǹkan tó pa èmi àti ẹ̀pọ̀, but I have that dream is personally to me and the Lord Almighty God will see whatever anybody going through and whatever any uh, the Lord will save everybody so and today I'm be coming back after this thank you thank you for sending love so I'll be coming again to tell you uh, to blog about me to talk about uh, Emeka Ike you understand I'm coming sorry. kí ni mo ti ẹ̀ fi ṣe title náà mo ń bọ̀ náà I forget the title on serious elements on serious elements me too I can read this thing now suddenly a great company of the heavenly hosts appear with the angel praising God and saying glory be to God in the high heaven and on earth heaven on earth. Peace to those on whom the favor rests. Peace on those who favor rests. Yes. So, okay. Aha, what did I use for the for the something? Uh, what is it? I don't even I don't think I cross post this chat. Did I? I thought I cross post. I don't cross-post. Did I cut post No. So, the peace of God, you understand me? Father, let me encounter your favor. You understand? Father, let me encounter your favor. Maybe from the beginning of this year, maybe you have not encountered one favor. You receive, I mean, you ask God for many things and you have not received any you have to ask for favor, okay? Oh Lord, release your favor upon me. Father, let heaven release favor upon me. Let your favor, pray, I know, prayer warrior, prayer champion. Oh Lord, let your favor be released upon me. Father, release your favor upon me. Share it to Otobola. Oh Lord, let your favor be released upon me. Share it, bá mi share it to Otobola. àti sí Auto Success Ola. I mean, Auto Success Ola mo lò. Oh Lord, let your favor be upon me. Father, let your favor be upon me. Let your favor be upon my children. Let your favor be upon my nation. Let your favor be upon my well wishers. Let your favor be upon my follower. Let your favor be upon my fans. Those who love me, Father, let your favor be upon them. Let your favor be upon me. Father, Lord, the year is going to an end. Father, let your favor be upon me. Father, let your favor be upon me. Father, let your favor be upon me. Let your favor be upon me. Let your favor be upon me. Let your favor be upon me. Let your favor be upon me. Let your favor be upon me upon me. Let your favor be upon me. The favor that the disgrace cannot withstand. The favor that the enemy cannot withstand. The favor that the tribulation cannot withstand. The favor of God. Lord, let suddenly, let the heaven release your favor upon me. Father, let your favor be released upon me. Let your favor be released upon me. Let your favor be released upon me. And me personally, I need it. Okay? So when you favor of God release upon you, when that favor be released upon you You know, things happen, okay? Father, let your favor be released upon me. Let your favor be released upon me. Father, let your favor be released upon me. Let your favor be released upon me. When favor be released upon you, you will not labor in vain. You will not struggle to pay. You will not struggle to eat. You will not struggle to achieve. Father, let your favor release upon me. I'm not saying favor of stealing. I'm not saying those people tó fi agbára àbọ̀n tó já nǹkan oníkan gbà tó já ọ̀pọ̀lọpọ̀ onílẹ̀ gbà tó já ilé onílẹ̀ gbà tó já nǹkan gbà tó claim ẹ̀bí títí ẹ o that is not favour and that is not testimony we are telling you the favour and the the favour from the Lord. Then you know the favour from the Lord you know that have no sorrow ìbùkún ọlọ́run tí ò kí ń fi làálàá sí i tó jẹ́ pé wọn ò ní sọ pé ọkọ ọlọ́kọ ló jì náà wọn ò ní sọ pé ilẹ̀ orílẹ̀ ló kọ́lé sí náà wọn ò ní sọ pé owó olówó ló gbà náà wọn ò ní sọ pé nǹkan ló ń lò náà wọn ò ní sọ pé orí olórí ló ń lò náà àní favour of God okay the favour of God tó yàtọ̀ sí bí ayé ṣe ń fún ènìyàn you know there is a way people of this world give things they give you know wọ́n lè jagbà lọ́wọ́ ilé kan gbé fẹ́lẹ́ yìí wọ́n lè jagbà lọ́wọ́ ilé because èṣù ẹ mọ̀ nǹkan tó jẹ́ Satan is a stealer is a thief okay he will go around for those who starve, him who love him who submit to him who do his wish they will do what they will go and steal he will go and steal something and give to them tó bá jẹ́ ọkọ ní èṣù ọmọ èṣù bá lóun wá á ọkọ á gbé fún I claim it. But the, and Satan is a shame, is a shameless Satan, okay? Shameless Satan. Tó bá gbọ́ shameless Satan èṣù ló ń jẹ́ bẹ́ẹ̀ so and anybody that give their life to him also they will be what they are shameless you cannot shame the devil you can I mean you cannot shame the shameless Satan is a shameless person they are shame they will be laughing they have no shame ló ń jẹ́ bẹ́ẹ̀ you understand me so the favour of God he give you things that is different from the way people are giving it wọ́n máa wọ ẹlòmíì lè máa wọ to balance it. One wọ́n you are still praying ni and you are still laughing ni you are still you know at times I just laugh. At times I, and when the time, you know, I just give thanks to God. Okay? I just give thanks to God. Even when things, you don't supposed to see your teeth outside like this, you see open your 36. <laughs> you see what? You do open, you see open your 36. Okay? Favor of God. Father, let your favor be released you see a lot of things maybe some crisis is happening in some nation is because maybe the favour of God is far away from that place Father Lord let my life attract favour attraction ọ̀tọ̀ ni o ọ̀tọ̀ ni release of the favour Lord let the favour host of heaven that release favour upon Mary and the Joseph Papa àti Jésù Now release your favour let the host of heaven release favour upon me Father Lord èmi need the favour when that favour come nobody can stop it again when the favour comes nobody the favour God himself is the favour God himself ó descend in it ó nobody can stand it the favour of God Father, let the host of heaven. You don't see, the people want to release the favor. Is the host of heaven. You cannot open your mouth and say jargon on the favor that been sent by God. Okay? then we wait the word. Satan will try. But you know what? They cannot conquer. Lord, let your host of heaven release favor upon me. And me, I need favor. One thing I want to tell you one thing today. You know, like me, eh? I go to pray. Some people, you don't actually uh, know the source of your problem at times. Okay? Study yourself. I do preach that before that. Try to study your surrounding. Tell, let your surrounding know what they want in your surrounding and know what is good for you as well. Do you understand me? At times, yeah. But you know, at times people forget things that are not good for them. They venture into it. Things that are not good to their spirit, to their to the you know to the you know there's some things your spirit wanted there's some color your spirit want there's some color your spirit never wants but some people forget at times they fall into what their spirit that they are being themselves doesn't want okay so you got to be conscious and you got to pray another prayer now Father please help me to remember and to do what your spirit my spirit wanted you understand me some people your spirit even some people like àlá tí mo lá sí ọmọ tí mo pè ní Tóyìn I see Tóyìn in my dream was pleading to me to support somebody and the person was supporting telling me to support not like pé ẹni tó ní tó lè ṣe dáadáa mo wá sọ fún pé ah at this junction tí mo wà yìí o I was telling part of the dream I have about that lady I say this junction tí mo wà yìí o hmm, I cannot I cannot try anybody to just <laughs> the I don't know the me mọ̀ bóyá grace another grace Ọlọ́run fún mi ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ last grace mi mò ń lò ó ti yẹ yín mẹ́yẹn ọlọ́run ò ní jẹ́ kí limit grace mi kó tán so I was not telling her that ah èmi I can't even try some things o but she, uh, she was trying to convince me about something and I'm not talking to her like my spirit is like I don't know I don't hate her but uh, mo ti mo ti gbèjà ẹ̀rí mo ti sọ̀rọ̀ ẹ̀rí but you know I don't for my my my personally for now my spiritual kì í ṣe pé bóyá mo ń bá àwọn èèyàn jà but some people especially tí n bá ti ṣe tí mo ti believe pé mo ṣe dáadáa fún ẹ tí mo dẹ̀ pé many people just turn you down they just believe that tó bá ti yá màá kàn wò pé wẹ́ after all bàtí mo need àwọn èèyàn mo rí wọn I see only God I need people at this junction but I don't see them I only see God okay I need people but I don't see them I see God and that's why so far I see that God I thank God because of the grace you understand me and when you see God then it will it will make way for you when they appropriate um, and at at the right time you understand me so I turned down the he was trying to convince me over somebody and I was turning him down that never I don't want anybody to waste my glory to waste my life to waste my time to waste my things again so but see <laughs> I was down I can't say I will never say never and I don't ever say never I was like God and when God is speaking to me definitely he may be thinking it may be what is because she's she I think she she's a prayer warrior she's prayed so maybe what you know I don't know maybe we can talk in future but I've never speak to her before and I don't believe that we can speak for pé ah, gbà tí ṣe pé mo fẹ́ lọ mo fẹ́ lọ kọ́ṣẹ́ tíátà mi wọn àbí nǹkan kan bẹ́ẹ̀ but you can't say never okay but that's not what we are saying right now uh-huh. now pray again my that favour is compulsory o me my life I know that my life need favour so before when you are trying to draw favor to yourself you just believe that this one maybe is a favor you get some people you believe is a favor you know some things you get by yourself it may not be a favor and the time you get things that you believe is a favor at the wrong time or that the wrong way it may not be a favor but because God is is not a God of um he cannot be kò mistake okay God kò lè ṣe mistake okay some a lot of people dey get things they believe is a favour that's not the favour we are talking about it may it may sweet you at that moment but you don't know what the end may cause okay but we are asking now favour from the Lord Lord let my life attract your favour You understand me? I've, I've encountered it before and I'm still encountering it now. Because if it's not the favor of God upon me, you know a lot of, we have faced a lot of trouble. A lot of trouble have faced my enemy. A lot of trouble have faced the enemy of my child. A lot of trouble have faced us in the, in, there's no place that is a strange land you understand me even in a strange land papa but thank God for the favour of God thank God thank God for the the the favour that is upon us wo or else we are nílé we can't be able to even you know even to talk because eh, the enemy are just telling you are you see you are don't forget oh you are the back I'm not at the back you are only you are you are seeing me red oh oh ríran dáadáa Oh, ṣe o ṣe kí because the Lord is looking upon me I mean the favour of God is upon me and you are calling me because you are not liking me you are not coming on my platform you are not putting love and you are trying to hinder me now because of that you are think, telling me I'm at the back no ìwọ tó ń ṣe burúkú fún mi yẹn ìwọ ló wà lẹ́yìn you are trying to push yourself to the front. Okay? The Lord is by my side. If he said, if he be for me, be with me. Who can be against me? He said, truly, they will come against me. But they will flee in seven ways. The Lord will scatter them. The meeting that they rise together, they get they gather together. They will surely gather. But the Lord will send confusion. He will scatter them. You understand me? So no matter what people are doing, or no matter tribulation, no matter the eh, enemy, you don't hate me, you hate yourself. Okay? The favor of God is very, very important. Thank God for the favor of God. But I need it more than this. I, I will need that favor more than this year. For next year, I will need the favor next year more than this year. I didn't. I have favor upon me. Upon me. I got the power of, of, of God upon me. If it's not the power of God, the tribulation, the enemy try. Let me just tell you. The enemy try. They throw a lot of tantrum. They throw a lot of stone. They throw a lot of trouble. They throw a lot of power. They throw a lot of things that we cannot explain. But God is more than anything. God is powerful. The Lord is good. Let me just tell you. The enemy wants you to see yourself that kò dá o pé ẹ gbogbo nǹkan tó dojúkọ ìwọ yìí nìkan náà ni o lè à. God is good to me. Pray again. Tolu pray it o. Oh Lord, let your favor be released upon me. Father Lord, I want to encounter your favor more than this year next year next year lord let it be a year of my favour let me be favour more than gbogbo ayé tí ọjọ́ tí mo ti lò láyé bàbá favour me in a new dimension let the host of heaven join hand together and release favour upon me let your favour locate me if you receive favour tó bá ní jíjà tó fi jíjà ènìyàn táwọn èèyàn fẹ́ atẹ́gùn sí ìjì pé kó jà ẹ́ wàá dúró olúwa mo gbẹ́kẹ̀lé ọ ojú ò lè tì mí sẹ́ mo lè máa la inú náà kọjá iná náà ò gbúdọ̀ jó mi mo lè máa lanú omi kọjá omi náà ò gbúdọ̀ gbé mi lọ èèwọ̀ ni ọlọ́run tó dá ayé àtọ̀run ní tòótọ́ sọ fún mi ó ní màá rí ogun wọ́n bèèrè lọ́wọ́ mi pé kí ló dé tí mo rógun ọ̀rọ̀ yín ló ṣẹ ọ̀rọ̀ yín ló wá sí ìmúṣẹ ẹni ṣùgbọ́n kí n túyú ká ẹ ti ṣẹ́gun ayé fún mi yes you face trouble Jesus face it you have been disappointed Jesus was disappointed. God himself, according to Bible, was disappointed. He said, "Oh no, then your tongue to kábàámọ̀." So what are me? <laughs> Sorry for this. What the, what? I'm sorry for the English. What are me? What are? <laughs> Oh God, move fẹ́ sọ Ìgbò kan, mo fẹ́ Move mo Call kọ́ lè fi sínú dictionary. Hmm kí ni èmi mo fẹ́ sọ bí mo ṣe lè sọ ní òyìnbó ọ̀tọ̀ ni o you see when Jesus Christ he been disappointed God himself been disappointed a lot of people disappoint your God what about me what about you who are you for you not to be dis disappointed. It's not a crime if I'm be dis if people disappoint me. If it's not a crime if people wage war against me. It's not my crime. I have not commit crime. For people to hate me, it's not my I'm, I didn't commit crime. People wage war against me. People who show me hatred, they commit crime against God. They commit crime because they don't know what they are doing. But me, It's not a taboo for me to be rejected in some, to be turned down some area. And you yourself, it's not a taboo for you to be turned down at time. You look at yourself, you believe I don't supposed to be turned down at this junction, at this place. Lord, what happened? But God, you are calling also was being turned down in some area. It was being turned down in some places where it's supposed to be lifted up, where it's supposed to be praised, where it's supposed to be given accolades, but they disappointed him. Who are you? Not to, well, you are now asking questions. Unquestionable God. Your daddy the superior. The one that created heaven and earth. That created everybody. That nobody has created. Was being put to put down in Samaria. And then you are asking for yourself. For that alone, you want to call God. You want to be holy. You want to be righteous. You want people to see you different. Then they must pull you down. The devil's kingdoms must come against you. Some people are even doing things against you. They don't know why they are doing it. It's just because you even yourself, what you are doing, you don't know because the power of God, the host of heaven, are putting something upon you, Are anointed your head, has given you power. He has released his favor upon you. And some people just believe that, how can this lady be so favored? Let us disable her. We don't want to give her favor. We want to disqualify her. If she's too... You don't know that some people who disqualify you at times, they see you, you are too loaded. <laughs> they just want to be opposed. They are opposer. Opposition, they want. They just want to oppose you. You understand me? There was a time, I don't want to mention this program, So I watched this program for the past, I started watching this program 18 years ago. 18 exactly. 18, yeah. And that 18 years, I think I was in South Africa, you. The fourth program is an American program. So the judges, <laughs> the judges, they have about four judges then. They, they are always been four or five. So there's one particular one, when the three of them just press yes yes yes yes one we just say just oppose it and that time I used, used to a lot of people complain oh this person is a you know he has his reason this person oh he's mean he's wicked is it that me too I do criticize like oh why that this person I don't want to mention name because this place you know you got to say <laughs> not to mind the way you talk at times you know it may be joking some people just take you for granted for the people who actually want to turn you down No matter even when you are trying to praise them, you are trying to admire them, you are trying to give them accolade, you are trying to praise God over their life, you are trying to admire, admire them, even telling them you are doing good, they just look at you, who are you? To tell me good, you are too small for that. They turn you down. So I shut my mouth. Do you know the meaning of that? It's a Yoruba English that I used to guide my mouth. I shut my mouth, okay? I'm a man guide ẹnu mi. I guide my mouth, okay? I shut my mouth, okay? Hmm. So. And eh, accordingly, so favor, you can see that we don't pray too much prayer. Prayer is good, oh, <laughs> but <laughs> when favor is missing in some places, eh? When favor is missing some places, some people you are even, some people can be in trouble because of you if you may favor is missing in some places in your life some people can be it can put some people into trouble because of you they will say that if I do this bad thing to this person something bad happen to me Some people do things, things like that. Because something you need to pray some things over your life so that they be saved from problem, calamity. Because some people are doing things, it's not even them that is doing it. Because something is missing. Maybe God want you to pray some prayer and you have not prayed that prayer and it's affecting some people as well. You going to pray, Lord, let your favor, let the hosts of heaven join together, gather together, pull together the favor and release it upon me. Lord, let favor be released upon me, upon my daughter, upon my people, upon my nation. That's my nation is also here. Okay, I was born somewhere. I look at somebody today. I, I don't feel like talking, speaking for somebody. But that thing irritates me somehow. Like when I was looking, somebody was saying that somebody, some people in Canada, when they come, they use police I was like, my spirit was like, I cool myself. I cool myself. I wanted to come out in the morning and then open my, I mean, Facebook and start talking for some people. I said, oh God, no, no, no, no, never again. Marika Pasatayaba. I want to say that God, somebody, you know, hmm, you know, a bully will be calling somebody bully. The people who terrorizing people, they'll be doing something. And you know, they believe, because that's one thing about Satan. Satan want to be telling you at times that is a that that is um is what say uh, that is a clever person but is a fool. Ọ̀dẹ̀ ni Sátánì ọlọ́run gbọ́ torí nígbà tí wọ́n sọ pé kó dọ̀bálẹ̀ tí wọ́n sọ pé kó kàn ṣe nǹkan tí ọlọ́run kàn sọ fún pé sọ ṣe báyìí kó ba lè ṣe báyìí ó dẹ̀ kọ̀ kò ṣe today ó dẹ̀ lose kìíní ẹ̀ forever you know some people don't know anything you understand me <laughs> so pray again Tolu Prio, oh, I know, I know. <laughs> I have a prayer champion. Yes, the host of heaven. Oh Lord, let the host of heaven join together. The host of heaven, they collide. Yes, they collide. That is, they join hands together. They release blessing. Oh Lord, let the host of heaven join together join together and gather favor together and release the favor upon me. I want to carry favor. Lord, let me carry favor. My life need favor. My God, I need favor. Let my nation, let favor be released into my nation. Let favor be released upon my people. Let, let me favor be released upon my children. Let favor be released upon my people, my follower, those who love us. Let your favor be released. Favor of God. Favor of God. Favor of God. <laughs> Yari kapo sotaya baba. When you are doing things at times, some people, you when the, the favor was released upon, a lot of people have testimony, a lot of people who are fantastic, a lot of people are making, they just say, you know, suddenly, you know, they sit there at the back, but suddenly, the table turn around, the table turn, and they just face anywhere fair front belle face na front dey face front and dey do what dey just find themselves in that front by favour of God I don't know maybe people are push you back I don't know people the people a lot of me me I'm a living testimony. I can tell you that a lot of people with your ọwọ́ kúròkúrò àtọwọ́ tá a fọṣẹ bò àti tá a fọṣẹ fọ àwọn ọwọ́ burúkú oríṣiríṣi ọwọ́ ni wọ́n ti gbìyànjú láti fà wá sẹ́yìn láti ṣe oríṣiríṣi fún wa bá wa lọ́tí ṣe oríṣiríṣi àti àwọn ẹnu tó ti rùn tó jẹ́ pé kì í ṣe ẹnu tí dentist lè ṣe kò ń ṣe ẹnu tí eyín tá máa gbé lọ sí dẹ́ntì kó tó ní rẹ́mẹ́dì mọ́ no no no no no no we are not talking about those tooths we are not talking about those mouth àwọn ẹni kan tẹ́ pé ó ń rùn sí ọlọ́run tó bá gbé ẹnu báyìí tó bá ti ṣí báyìí a máa bùtì a máa bùtì ọlọ́run máa ní yé àwọn ogun ọ̀run the host of them down pé wọn ò ní lè dúró wọn ní yé ẹ̀ṣẹ̀ ló ń yẹ bẹ́ẹ̀ ó rùn wọ́n á máa gbọ́ kí ló rùn ẹnu wọn ló rùn full of evil full of people's blood full of evil a lot of calamity in their voice okay so favour of God Lord release it then we close for now pray so. You need favor to work for next year. You need favor to do things for next year. You need favor to take over for next year so that you will not be crying like the way you have been crying. Favor, me, I've been praying it too. So me, I'm not going to cry. Say to yourself, I pray for favor. I encounter favor. My daughter encounter favor. My people for encounter favor. Favor, favor, favor, favor will not be far from me. I am favor. My name is favor. Oh my God. Tolu Who normally call me favor? Who gave me favor? You forget. You don't know. My name is Favor. You know, because my company in South Africa is a Favor. Favor Boo. Favor and Bookie. My name and my, my company in South Africa is a Favor and Bookie. That Favor Bookie. Yeah. So, pray for Favor pray for favor. Lord, favor me. Let your favor speak for me. Let your favor open door for me. Let your favor do wonder for me. Let your favor protect me. Let your favor open doors. Let your favor be released upon me. Let me carry your favor. Favor. Yes, I've seen it before. I've seen it. Favor. <laughs> favor, Lord. <laughs> Don't believe because people turn you down. Don't believe you are being disappointed. Don't believe you are being a lot of things people want to vandalize your life. You cannot be favored again. I am favor, Lord release favor, uncommon favor, unusual favor, favor that <laughs> favor need to bad decree a thing will surely come to pass. Favor. Father, Lord, clothe me with favor. Clothe me with favor. Clothe me with favor. Clothe me with favor. Clothe me with favor. Clothe me with favor. Clothe me with favor. Clothe me with favor. Clothe me with favor. Clothe me with favor. Clothe me with favor. Clothe me with favor. Clothe me with favor. Sori favor yẹn tó bá fún ẹ lówó kò ń ṣe owó tá a fẹ́ jẹyàn ṣe. Kò ń ṣe owó tó máa ní kó lọ harvest ẹ̀mí èèyàn. Kó lọ harvest ọkàn èèyàn àti gbogbo interest èèyàn kó tó nónú. Kò ń ṣe irú àwọn owó yìí. Favor ni mo fẹ́ lọ́ọ̀ fẹ́bọ̀ jẹ́ kí fẹ́bọ̀ lẹ̀ mọ́ mi olúwa sọ́rúkọ mi ní fẹ́bọ̀ tó máa pè mí ní fẹ́bọ̀ I am fẹ́bọ̀ yes àwí mi kàn lè change àwọn àkáǹtì mi yẹn sí fẹ́bọ̀ yes fẹ́bọ̀ my name for real and my one of my name is fẹ́bọ̀ it's not it's not a it's not a joke okay it's not a joke fẹ́bọ̀ mi lord I want fẹ́bọ̀ when you fẹ́bọ̀ yes when fẹ́bọ̀. <laughs> you why you why why you cannot do with your power you cannot do with your strength you cannot do people cannot do for you favor will do it for you because God yes what people cannot do for you favor will do it. All the people who have comment under this platform, I pray for myself and you. The Almighty favor, the hosts of heaven, we join together and release favor upon me and you. Release favor upon our home and children. Release favor upon our husband. Release favor upon our business and work, upon our nation, upon our people. Favor of God. Favor of God. Favor of God. Favor of God. House of heaven. Join together and release your favor upon us. So shall it be. Thank you, Father, for today because you answer prayer. According to the book of Luke, chapter 2, verse 13 to 14, and the host of heaven, that is for the last verse, they go gather together and release favor. Let that favor be released now. The favor was released, and that is why this 25th every year being celebrated. Now let favor, let favor that will be remembered for good all the day of my life be released today in the name of Jesus. You will encounter in the name of Jesus a day that will not be forgotten for good. The Lord will release that day for me and you, for our home, for our nation, and so shall it be. We will not cry again in Jesus' name. When favor come, we wipe away tears. Favor normally come around with handkerchief that will wipe away your tears, away, away, away your stress, away your trouble, away your disgrace and through, I mean, and whatever problem, you know. And then it will give you comfort, it give you joy, it give you favor, it give you peace of mind. It release things that you need. The bad one goes and the good one comes. Replace favor that replace joy. <laughs> that take away sadness and replace it with joy. Let the favor be released upon all of us. Thank you, Daddy, for today. We worship you, Lord. You are so wonderful. You are so excellent. You are so powerful. Nobody like you. He's to wed, not to shout. That will be the exalted, be glorified forever in Jesus' name. We are praying today. Father, please answer speedily. Stamp all our requests in the name of Jesus. Let our answer be granted. be released to us quickly. Make us happy. We are going to one more Sunday, and then we are in New Year. The next, the next Sunday, the next Sunday is 31st and then next Monday is first. Just a week to go. Father, Lord God Almighty, we shall not perish. We shall not die young. We shall fulfill destiny. Our life shall be better. Our aroma, good aroma from heaven, shall be descend upon us Any man or woman that curses us from today, that cause will be their portion. We are not caused because we carry favor. We are not caused we shall not be molested because we carry favor. We shall not be trouble. Anybody that wants to trouble us, the law himself shall trouble them. But me and you and our children and our siblings and our home and people who love us, who are those who love us, who are our siblings, those who wish us well, who will be with us, who wants good for us, they are our siblings that favor shall be for us and be for them as well. It is well as from now, forever and never. In Jesus' name. Amen. Now I want to tell you, if you are living your life in sin, repent from sin. You love to fedgewe. You love to kill. And you are busting in need. You love to steal. You are committed to kill is nothing for you. But you are busting. You believe you are powerful. I tell you, even death is looking at you and smiling. He's looking at you and smiling because he said, is he going to kill you? But yeah, so stop it, okay? Stop it. Repent today. Tomorrow may be too late. Come to Jesus now. Only come now. Come to Jesus. Come now. Come now and every day. Don't say tomorrow, tomorrow may be too late. It can be too late for you. So change your way. Tomorrow can be too late. It's calling to you. It's calling, it's calling on you. It's, call, it's a come unto me. Come unto me. Maybe you are labor. You have a heavy, load, heavy load on your neck. You have commit a lot of sin. You have commit a lot of havoc. You have put yourself in mess. You are running up and down. No peace for you because you are so mean and wicked. Because the spirit of wickedness has possessed you. The Lord said to come, I should call you today. Say, repent for me and is ready to save you dágbére fún ẹ̀ṣẹ̀ yẹn kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ bọ́lọ́run làjà kó lè rojú rere rẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà he give you peace ó ti yé bẹ́ẹ̀ mi ò sọ pé kó má sanwó lé on time o bá tẹ̀ sí sanwó lé We have peace of mind a lè dúró sí kan kọlẹ̀ pápápápá kan ní kí ló ṣẹlẹ̀ wọ́n mà ní wọ́n jalè ni kò lè ṣeé ṣe kan wá sọ pé mo ní wọ́n mà pààyàn ni kò ní jẹ́ tèmi kò ní jẹ́ tọmọ mi nítorí pé wọ́n ò ní sọ pé wọ́n lọ rọ́ọ̀bù ni àbí wọ́n lọ nọ́ọ̀kẹ́ àbí níbi kankan wọ́n ò lè gbálẹ̀kùn káyà mi máa já ṣó ti yé tó bá pè mí tí onílé mi bá pè mí àyà mi lè mi pè mí tí sàn balance bọ̀ tó bá yẹ mà mí ì máa jẹ́ gbèsè máa fún yín o ilẹ̀ tí ìjẹgbèsè ọlọ́run ẹ̀ ní jẹ́ ìjẹgbèsè bọ̀ máa fún yín mo mọ̀ mo mọ̀ pé kò yí sè ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn ṣó ti yé so ronúkúwàdà lónìí ọ̀la lè pẹ́jù fún ọ ọ̀la lè fún ọ ó ní one day one day èsì náà máa ń go dá igo for early fire e no go fit come back to repent again one day one day o oh, one day one day èsì náà máa ń go dá igo for early fire e no go fit come back to repent again oppressor. One day, one day, it's in go down, he go for hellfire. He no go fit come back to repent again. Boko boko unko, one day, one day. Boko boko go down, he go for hellfire. He no go fit come back to repent again. Terrorists now unko, payo payo killer. One day, one day, terrorist go down, he go for hellfire. He no go fit come back to repent again. So he saying to you, stop killing. Okay? Stop killing. Say no to killing. Thank you, Father, because you always answer prayer. I worship you, Lord, because you are God. Nobody like you. You are faithful forever. Hallelujah. Hallelujah to you, Lord. In Jesus' name, amen. May the grace of our Lord Jesus Christ, love of God, fellowship of Holy Spirit,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 The name of the Lord is a strong tower, the righteous run to their say, my son, my people, my daughter, oh, my people, my followers, those who love me all over the world. You run into it, we run into you, and we are all safe in Jesus' name. Ikú ito kuko tó kù kò ní pa èmi àti ẹ̀yin olólùfẹ́ mi. Àrùn ọdún yìí ò ní gbé wa dè. Bẹ́ẹ̀ ni tọdún tó bọ̀ náà kò ní pa wá, bẹ́ẹ̀ lórí kò ní yí padà. Seven powerful hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. Don't forget Second Thessalonians chapter 3 verse 16. He promised peace. We have seen it. A lot of people don't give us peace, but we have peace despite that. <laughs> Because the enemy never have peace. And they are looking for places to do it. Láti máa já ìfọ̀kànbalẹ̀ wọn sí. Hmm. Thank you, Lord. Worship you. In Jesus' name. Bye for now. I'm coming again. Want to speak about um, that crowd, um, Ikaike. Don't miss you immediately. Bye.